a o mọ yeye lọ́jà lè nì. eríṣiríṣi ẹni ké ra owó ràn ra gbẹdẹ ra kúpa ràn hàn yeye nǹkan jẹjẹ àwọn kún bẹ. a mèrè àbúrò ọpẹ mi ra ní kàbú omi náà. àbúrò ọpẹ rajà. ẹni pàtàkì àbúrò ọpẹ mi níbi ti ra. ẹ ni yeye dandan. a pa ewó lé ẹni ọpẹ wọ́n mọ̀ nú ẹ. nínú lójú ẹ. ẹnìkan ọ̀gá ìmọ̀nú gbogbo ni e émọ̀ ọ̀nà olúkúlùkù wa hàn mú olúkúlùkù àrònú ọkàn ẹ̀ ọlọ́run kọ́. inú mi dùn láti gbọ́n wà rán ìgbìn hàn gbàgbọ́ ti tọkọ. ẹni mi ní ìbáwọn jì ń lóhun ahùn akùkù rẹ̀ ní rí mi bẹ́ẹ̀ gbogbo ni kọ́lọ́run rí ahùn ẹ̀ ní ẹ̀tàn ọlọ́run ọkàn gbogbo ni kọ́lọ́run mọ́ pẹ́m ẹ̀yìn gbogbo ọkàn hàn kékun fún ẹ̀ṣẹ̀ àwọn aṣọlé àwọn ahobo àmẹ̀mú àwọn apani àwọn afẹ́yàlọ́yà a ọ̀hárẹ̀rẹ̀ abúniláyín aṣogun burúkú ni ọ̀hájẹ́rì èkè a abínúgbayégbayé ọ̀hábọ́bọ́ra àti burúburú wọ̀nyí pé ọlọ́run rí gbogbo ẹ̀ṣẹ̀ wọ̀nyí ahọ́n kórìíra wọn gbogbo ní hàn mọ̀ hi ọlọ́run kan ṣokí rá òun kí hàn dá gbogbo ohun táyé yìí ọmọ hi ẹni rere kọ́ ahọ́n fẹ́ ń burú a yín ọmọ gbogbo wọn ìtàn ọ̀pọ̀lọpọ̀ ahọ́n fẹ́ tẹ́lẹ̀. a ò èsì tó pọ̀ rí hàn kọ́ lọ́run adóṣe ṣe à ń torí ẹ̀ṣẹ̀ hàn ìbínú ọlọ́run á hùn wa ihun búburú ọlọ́run ti ré àyà jẹniburú dáadáa okàn bá kú ọ̀hún nínú lọ́dọ̀ iṣu ajára tóbitóbi àìbọn ṣe é rìn ayọ̀ ọ̀nùnà burú yìn. a ò àrùmọ́ bà mí ọlọ́run mọ ẹ̀ṣẹ̀ àánú mi. bẹ́ẹ̀ kọ́ ìkànṣókè nínú gbogbo ní abinu owe, kupa, gbẹdẹ ẹlẹ́ṣẹ̀kiri gbogbo ní. a àbẹ́fún mi ẹ ṣe láti yọ inú náà yìí ká mèsì ẹyọ inú ẹ̀ṣẹ̀ mi. pọ́nà kan ṣo kíra ọlọ́run ti rán olùgbàlà ìra ẹni ọkọ ọmọ ẹ kan ṣo ẹbí jésù kristi ìkéríkọ ẹ eré ayé hàn bíi bọ́ọ̀mọ ọwọ́ òdo láàrin ni ahàn dẹ́ṣẹ̀ rere kéṣe ehàn yọ̀dá rẹ́ ni burú hàn ń pa hàn bẹ́ẹ̀ ṣe ṣe yìn òhàn rú gbogbo yàrá ṣíṣe ajẹ́ eku ń ra ejẹ́ ẹran ọlọ́run ń ra ahàn ìbáṣe ẹ ṣe ayọ̀nú ẹ̀ṣẹ̀ ra àmọ́ àbáyípadà kóònù ẹ̀ṣẹ̀ burú àwọn ẹ̀ àgbà Jésù gbọ́ adarí gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ìjírà ahọ́kan adọ́tun ahọ́n aṣeun èwu Ọlọ́run Jésù Kristi nìkan ṣoṣo ránkì ẹ̀gbára lá. àbí Jésù ẹ̀gbá mi lá. ṣàkàrà gbogbo ní bá gbẹ́kẹ̀lé ahọ́n ṣe fẹ̀tẹ̀ ẹ láti gba wọn lá wàá fẹ́ ń gba ọ̀la wọ́n bá ọ̀rọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run mi ti dẹ́ṣẹ̀ ẹ dùn mí mi hàn gbàgbọ́ sí Jésù kú láti gba ìyà mi jẹ jẹ́ ti Jésù wọ́n dárí ẹ̀ṣẹ̀ mi jì mí látẹ̀nì mi yí padà kò nù ẹ̀ṣẹ̀ mi ìwọ nìkan ṣe ó máa tẹ̀lé máa hàn gbọ́ràn ìwarun mi fẹ́ ọkọ mi dánmọ ẹ wọ́n hàn àṣẹ ọpẹ́ mi mi béèrè lórúkọ Jésù Olúwa mi àmín.